ní wípé mo sọ fún yín pé mo ní àrùn hiv ǹjẹ́ ẹ sì lè bá mi jẹun náà àwọ̀ kan náà. a ẹ̀rọ bá mi ní bá yín jẹun. fara mi lè bá yín jẹun náà àwọ̀ kan náà. bá a máa lọ sún ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ǹjẹ́ ẹ̀yin fẹ́ mọ òdodo ọ̀rọ̀ nípa ìlera yín ẹ máa darapọ̀ mọ́ wa lórí ètò àlàáfíà rẹ níkànnì gbóhùnsáfẹ́fẹ́ Royal FM ninety five point one Ìlọrin ní dédé aago kan sí aago káàbọ̀ ní gbogbo ọjọ́rú Wednesday àlàáfíà rẹ lè tó ṣá kò sígbà tí bá ń gbọ́ báyìí ó dàbí pé kí n má yí lọlẹ̀ mọ́ ni. orin nice nice ló kọrin yìí ó ní you gonna live strong and stay strong ìlera lọ́rọ̀ kò sígbà tá a bá fẹ́ ṣe ètò kan àbí méjì tó ní lẹ́sẹ̀ pẹ̀lú ìlera tá à ní lo orin yìí gbogbo lówó jẹ lórin wà kò sí kò sí kọ̀ọ̀kan tẹ́ máa ṣe tẹ́ ẹ̀ nílò ẹ wo ẹ̀yin ara lé ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ wa ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín ètò ti gbogbo wa ètò tá à ń pè ní ètò àlàáfíà rẹ tó ń dédé ìgbọ̀n yín ní ìkànnì ìgbóhùnsáfẹ́fẹ́ Royal FM ninety five point one ní gbogbo ọjọ́rú Wednesday láago kan sí aago kan àbọ̀ orúkọ tèmi ò sì yí padà Paul Govẹ lèmi ń <laughs> dàpọ̀ dúdú ló wà pẹ̀lú mi bíbá ẹ̀yin náà ti ń gbóhùn. dàpọ̀ olúìdè lórúkọ tèmi ọmọ pupa bíi táyà Toyota èmi lọ́mọ funfun bí kóró inú èmi ah, ah. lọ́mọ wá ọmọ ìkín ìwà ọmọ wá ọmọ òbòkun tìlú Ọ̀ṣun ẹnu yìí náà ẹ káàbọ̀ sórí ètò yẹn aráalé inú mi dùn gidi gan láti wà lórí ètò lẹ́nu. ẹnu yìí náà ni ọlọ́ba mi ṣàánú ẹ̀. àmín àtẹ̀yìn náà ẹ wo ẹ̀yin aráalé ẹ káàbọ̀ a ṣe first week of December la máa ń ṣe àyájọ́ ọjọ́ àìsàn kòkòrò HIV àti AIDS ní àgbáláyé tí àkòrí tọdún yìí sì jẹ́ fífọwọ́sowọ́pọ̀ láti rí wípé a ò ṣíjú kúrò nínú dídẹ̀kun àrùn kòkòrò HIV AIDS pàápàá jùlọ nínú làásìgbò COVID-19 àti ọjọ́ iwájú sí i. bẹ́ẹ̀ ni o nítorí ìdí èyí ni a ṣe ya ètò tòní kalẹ̀ aya ìtótó ń kalẹ̀ fún ìdánilẹ́kọ̀ọ́ fún ìmọ̀sí àti fún ìtọ́ni lórí àrùn kòkòrò hiv aids yìí. hiv aids kí wàá ní hiv aids fi kan wá lórí ilẹ̀-èdè nàìjíríà yìí ǹjẹ́ mọ̀ wípé hiv kọ́kọ́ ṣẹyọ ní ìlú bóyá mọ̀nsúrà bí mọ̀nsúrì mákọ̀ mi lóyìnbó mọ̀nsúrù mọ̀nsúrù oh, mọ̀nsúrù ní orílẹ̀-èdè amẹ́ríkà àwọn kan tó wá jẹ́ ẹ̀dùn ọkọ̀ fún mi ni wípé ibi tó ti ṣọṣẹ́ jùlọ ni láàrin àwa aláwọ̀ dúdú àwa áfíríkà lè ní agbára ìwádìí fi hàn wípé ó fẹ́ẹ̀ tó mílíọ̀nù èèyàn méjì ló ń gbé pẹ̀lú àrùn hiv aids lórílẹ̀‐èdè wa nàìjíríà yìí eléyìí yanilẹ́nu púpọ̀ dàpọ̀ ìdí òjẹ́ mọ̀ pé hiv là ń pè ní human immunodeficiency virus ìyẹn àwọn kòkòrò àìfojúrí tó máa ń re àwọn ẹ̀yà ara tó ń dènà àìsàn láàgọ́ ara wa pàápàá jùlọ ọ̀pá ẹ̀jẹ̀ funfun tá a mọ̀ sí white blood cell. Mm, mo kúkú mọ̀ ṣé ìwọ tún wá mọ̀ wípé éèdì tí àwọn olóyìnbó máa ń pè ní acquired immunodeficiency syndrome ó jẹ́ ìpele míì lẹ́yìn hiv aids ìyẹn wípé ẹni tí ò bá ní hiv kò lè ní éèdì bẹ́ẹ̀ ni. Hmm. àrùn hiv tá a wá ń sọ̀rọ̀ yìí èèyàn lè kó láti ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ló ń bá ṣiṣẹ́ yálà láti pasẹ̀ ìbálòpọ̀ tí ò sí ìdáàbòbò tó tó tàbí ipasẹ̀ ọmọ bíbí. ẹ àwọn kan tún máa ń kó nípasẹ̀ abẹ tó bá ti kó tẹ́jẹ̀ bá ti tó irú ẹ̀jẹ̀ tó ní kòkòrò tó bá ti ní lára hmm. tó máa tún wá lóru abẹ náà lára ẹlòmíì ẹlòmíì náà tún lè kó láti ipasẹ̀ abẹ náà àwọn kan sì tún máa ń kó náà látara àtọ̀ kò bá jẹ́ àtọ̀ ti ojú ara lọ́kùnrin tàbí lóbìnrin ọ̀nà tán ti máa ń kó kínní ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n ẹ ṣáàjà máa tẹ̀síwájú ná. Dàpọ̀ Dúdú ohun tó wá yanilẹ́nu bẹ̀ ni wípé àwọn àrùn HIV a kò lè kó látara lílo ike mhm. àbí àbí eh, bá ń dárúkọ àwọn nǹkan tá a ti lè kó náà. àwo bẹ́ẹ̀ fa owó jẹun ẹjọ́ ń lo síbí ẹ fi ń jọ jẹun. kódà ìtọ̀ kéèyàn tọ̀ àbí kéèyàn ṣègbọ̀nsẹ̀ mhm. tí ò bá ti sí ẹ̀jẹ̀ nínú rẹ̀ èèyàn ò lè kó àmọ́ wọ́n á wò pé ǹjẹ́ àwọn èèyàn mọ̀ pé àwọn ò lè kó àrùn HIV yìí láì sí ẹ̀jẹ̀ tàbí bí àtọ̀. tàbí àtọ̀ àbí ìbálòpọ̀ tí ò sí ìdáàbòbò fún ìdí nìyẹn tá a fi lọ síta láti béèrè lọ́wọ́ àwọn èèyàn pé kí ni wọ́n mọ̀ nípa àrùn HIV yìí àti pé ǹjẹ́ tó bá néèyàn tó ní HIV ṣán lè bá wọn gbé ẹ já bọ́ síta náà ká béèrè lọ́wọ́ àwọn èèyàn ẹ fìdílé nǹkan. ká ní wípé mo sọ fún yín pé mo ní àrùn HIV ǹjẹ́ ẹ ṣe lè bá mi jẹun nínú àwo kan bí. ẹ̀rọ bá mi ní bá yín jẹun o. rárá mi ò lè bá yín jẹun nínú àwo kan náà bá máa lo spoon ọ̀tọ̀ọ̀tọ̀ ni tẹ bá ti lo spoon tiyín tómi náà bá lo spoon tèmi kò sí wàhálà. ẹ̀mélòó ló yẹ ká máa ṣe àyẹ̀wò hiv àti wípé ẹ̀mélòó lẹ́yìn ti ṣe tiyín. ó ti ẹ̀ kéré ju ẹ̀ẹ̀kan láàrin bíi oṣù méjì sóṣù mẹ́ta ọ̀fun tèmi ò mo ti ṣe ó ti pẹ́ mi ìṣẹ̀lẹ̀ ìrànlọ́ tí gbàdúrà ti ṣe nígbà tí tó jẹ́ pé bóyá mi ò ní àìsàn ọ̀rọ̀ tí ò ṣe pé bóyá pé ó rẹ̀ bákan bákan kò jẹ́ kí n lè lérò pé ó yẹ kí n ṣe àyẹ̀wò ẹ̀. ah mi ò lè parọ́ mi ò tíì ṣe rí ṣùgbọ́n ó yẹ kéèyàn máa wò léraléra nítorí ẹ mọ̀ àwọn sharp objects téèyàn ń lò èèyàn mọ ètò tí contaminated nínú ẹ̀ ó má di pé ọlọ́ọ̀ni jẹ́ kéèyàn rí láburú. kì í ẹ ṣe gan ni báwo lẹ́yìn ṣe lè mọ ẹni tó ní àrùn HIV yìí. wọn kì í kọ́ sójú o. kò sí bí mo ṣe lè mọ àfi tó bá jẹ́ pé bóyá ó ti hàn látara ẹni yẹn. ẹ káàbọ̀ padà sórí ètò ẹ a jáde àti gbọ̀ngàn tí àwọn aráalé tán ní sọ Paul Paul Paul kò ní mo kàn pé ẹ náà ni sórí kìnnì kan tí tí mo tó dá mi lójú ni pé ọ̀pọ̀lọpọ̀ yẹn níta bẹ̀rẹ̀ wọn mọ HIV status wọn ìwọ tó ń gbẹnu sípò mọ ìwọ mọ HIV status tara sọ mọ HIV status tara. sọ fẹ́ tún mi lásọ síta ní báyìí tó yọ lọ wọn ní ẹni bá máa dáṣọ fún ni tọrùn rẹ̀ láwò ah, ṣé wọ́n mọ HIV status tirẹ̀ ẹ wo <laughs> ẹ wo ẹ̀yin ara lé ǹjẹ́ ẹ mọ̀ pé ó fẹ́ tó mílíọ̀nù méjì àwọn èèyàn ló kó àrùn kòkòrò HIV yìí ní ọdún 2019. bẹ́ẹ̀ ni Paul ní ọdún 2019 tá à ń sọ yìí náà hmm. àjọ tó ń ṣètò ìlera tàgbáyé yẹn World Health Organization WHO wọ́n ṣe àtẹ̀jáde wọ́n sì ní pé méjìdínlógójì mílíọ̀nù èèyàn 38 million kọ́nù 38 million hmm. èèyàn ni ó ń gbé pẹ̀lú àrùn kòkòrò HIV ètí. ìyẹn lágbàáyé àbí ní lágbàáyé ní gbogbogbò. Hmm. ẹ̀yin aráalé ọ̀rọ̀ pọ̀ nu wèkọ́ bọ̀ àmọ́ ẹja ṣe bó ṣe ká ṣe kó ba lè rí bó ṣe jẹ́ á a ti kàn sí dókítà wa ìyá ìyáàfin kọ́láwọlé láti fún wa ní ìtọ́ni àti ìdánilẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ tá à ń gbéyẹ̀wò yìí ẹja sopọ̀ pẹ̀lú wọn ẹ máa bá wa ká lọ. Roger Sakeno versus HIV. many is a clinical syndrome that is caused by human immunodeficiency virus. It fights our immunity and affects our communities, but we can eliminate it if we avoid the lọ́wọ́ báyìí mo darapọ̀ mọ́ dókítà oníṣègùn ìyá ààfin kọ́láwọlé dókítà inú mi dùn pé àpè yẹn ti jẹ́ wa ẹ bá kí ara lé. ẹ kú ilé o ẹ kú dédé àsìkò yìí o. ẹ ṣé gan ni dókítà ìbéèrè alákọ̀ọ́kọ́ tí mo ní fún ilé ni pé ìgbà wo gangan ni a lè sọ wípé àìsàn tó ń pè ní HIV gbára ìsopó di AIDS torí dà pé àwọn kan máa ń sọ pé ìyàtọ̀ wà láàrin méjèèjì. ìyàtọ̀ wà láàrin méjèèjì HIV òun ni òun ni kòkòrò yẹn tá à ń pè ní human immunodeficiency uh, virus right. so HIV òun ni virus yẹn so ìgbà tí eh, kòkòrò yẹn kòkòrò tí a lè fojú rí ni ìgbà tó bá ti wà lára iṣẹ́ tí kòkòrò yìí máa ń ṣe jàǹbá tó máa ń ṣe lára ni pé àwọn àwọn kankan wà nínú ara tó yẹ pé ó máa ń gbógun ti àìsàn so àwọn kòkòrò hiv yìí ó máa ń bàjà tó yẹ pé tí àìsàn bá kọlu ara ara ò tiẹ̀ ní ní agbára láti dojúkọ àìsàn yẹn ìgbà tí kòkòrò yẹn bá ti bàjẹ́ gan tó bàjẹ́ tó yẹ pé gbogbo agbára tó yẹ kí ara ní okun àtagbára tó yẹ kára ní láti gbógun ti àìsàn tí gbogbo ẹ bá ti lọlẹ̀ wọ́n máa ń pe kinní yẹn ní um, the white blood cell so kòkòrò hiv yìí ó máa ń bàjẹ́ tó bá ti bàjẹ́ kọjá bó ṣe yẹ òun ni àìsàn kòkòrò hiv yìí ló máa ń fa àìsàn tá ń pè ní aids. tọ ẹ ṣe gan ni dókítà ní inú ìwádìí tá a ṣe a ti rí wípé kò tí ì sí ìwòsàn tó lè mú kí àìsàn hiv tàbí kó lọ pátápátá ṣùgbọ́n àwọn ìtọ́jú kọ̀ọ̀kan wà tí wọ́n máa ń ṣe fún wọn ìbéèrè tèmi wá ni pé báwo ni àwọn ìtọ́jú yẹn àwọn olóògbé máa ń pè ní rt báwo ni àwọn ìtọ́jú yẹn báwo ni wọ́n ṣe ń ṣiṣẹ́ sí àti wípé ṣé àwọn owó tí wọ́n máa gbà láti máa ṣe àwọn tọ́jú yẹn ṣé kò ní wọni lọ́rùn ṣé kò ní buni lápá. Hmm, ṣẹ́rí kò tíì sí oògùn ta lè ní pé oògùn yìí o ó lè wo ó lè tán àìsàn hiv infection kò tíì sí so gbogbo àwọn oògùn tí tó wà tí ó wà ní ti olóyìnbó ó kàn fi tó yẹ pé ó kàn fi ta fi ń pè ní manage wọ́n kàn fi ń manage ẹ̀ òun ni so kò tíì sí oògùn kò tíì sí cure ìwòsàn pátápátá fún àìsàn yìí so àwọn oògùn yìí ó wà ní oríṣiríṣi oríṣiríṣi ní gbogbo àwọn oògùn yìí ó dẹ̀ ó jẹ́ èyí tó wọ́n ṣùgbọ́n àwọn ìjọba àti àwọn àwọn tá ń pè ní NGO wọ́n ti àwọn ọlọ́dọni aládàáni wọ́n ti ṣètò tó yẹ pé owó yẹn wọ́n ti subsidize ẹ̀ tó yẹ pé kò ní in fact most most of it gan is eh, bíi pé ọ̀fẹ́ ni bíi pé ọ̀fẹ́ ni tó dẹ̀ ń ṣiṣẹ́ tó yẹ pé a fi jẹ́ kí kòkòrò yìí kó má ba àwọn hmm. àwọn nǹkan tí àwọn èròjà ara tó máa ń gbógun ti àìsàn tí òfin ní jẹ́ kó bàjẹ́ hmm. torí àwọn kòkòrò yìí tí wọ́n bá lògùn sí a máa gbèrú sí a máa pọ̀ sí nínú ara bá dẹ̀ ṣe ń pọ̀ sí nínú ara ló máa máa ba gbogbo àwọn ẹ̀yà ara tó ń gbógun ti àìsàn ló máa máa bà jẹ́ táwa di full blown AIDS. tó ẹ ṣe gan dókítà so àwọn ìtọ́jú yìí tó máa ti ń ṣe àwọn ìtọ́jú yẹn àwọn ara àwọn tó máa ti ń lo àwọn ìtọ́jú yẹn wọ́n lè máa gbé ìgbé ayé tí ó rí bíi ti àwọn ará tó kù. bẹ́ẹ̀ni. àti wípé ṣé wọn ó ṣe é ṣe pé pé wọn ò ní kóran ẹlòmíì tó máa ń lo àwọn. bẹ́ẹ̀ni tó máa ń lògùn wọn bó ṣe yẹ kán lò ó mhm. déédéé wọ́n lè gbé ìgbé ayé àlàáfíà tí ò ní sí wàhálà tó yẹ pé àti àti kórun ẹlòmíràn gan ó máa dínkù ó máa dínkù tó máa ń lògùn wọn déédéé tó ń jẹun oúnjẹ dáadáa tó ń jẹ àwọn èso àwọn oúnjẹ tó yẹ kán jẹ tó ń jẹ déédéé tó dẹ̀ ń ṣe àwọn exercise déédéé tó ń dẹ̀ ń ṣe ìtọ́jú ara wọn tó ń lọ fún àyẹ̀wò láti ní ìgbà dé ìgbà wọn á gbé ìgbé ayé àlàáfíà dáadáa. ẹ ṣé gan ni dókítà wa nínú ìwádìí wa àti gẹ́gẹ́ bí àwọn statistics tá a mú láti ọ̀dọ̀ àjọ tó ń ṣe ètò ìlera fún àgbáyé ìyẹn World Health Organization wọ́n ní ó tó mílíọ̀nù méjì ènìyàn tí ó ṣẹ̀ṣẹ̀ tún kó àrùn HIV ní ọdún 2019 wọ́n sì ní ìdajì náà àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ tún kó ẹ̀ kó nípa ìbálòpọ̀ ní ìbéèrè tí a wá ní nísìnyí pé ṣáde sọ pé à ń ṣe nǹkan ṣé nǹkan tá à ń ṣe àwọn ìgbésẹ̀ àwọn ìgbìyànjú wa ṣe kò tó lórí àti lanilọ́yẹ̀ àti sọ fún àwọn pé okay báyìí báyìí báyìí especially tó bá di ọ̀rọ̀ eh, bá ṣe ń kó àrùn yẹn nípa ìbálòpọ̀. àwọn àwọn ètò àwọn àjọ elétò ìlera wọ́n ń gbìyànjú ṣùgbọ́n kò tí ì tó náà ni kò tí ì tó òun náà ni so a sì tún ní máa a tún máa ṣe ìlanilọ́yẹ̀ sí lórí àwọn ẹ̀rọ ayélujára lórí àwọn móhùnmáwòrán àwọn eh, oríṣiríṣi ọ̀nà tí a lè gbà ṣe, ṣe ìlanilọ́yẹ̀. A tún máa, a tún gbìyànjú láti máa ṣe sí i torí oríṣiríṣi ọ̀nà là ń gbà kó. Kì í ṣe, kì í ṣe ọ̀nà eh, ìbálòpọ̀ nìkan àwọn tó ń even àwọn tó ń ṣiṣẹ́ ní hospital tó ń ṣiṣẹ́ ní ètò ibi ètò ìlera àwọn náà wọ́n lè kó nípa abẹ́rẹ́ tó bá fi abẹ́rẹ́ tó ń bóyá wọ́n fi fa ẹ̀jẹ̀ àbí wọ́n fi ṣe nǹkan kan lára ẹni tó ní àìsàn yìí tó bá ṣèṣe ògùn wọn náà àwọn náà lè ní èyí tá a pè ní needle prick then àwọn tó máa ń lo àwọn oògùn olóró náà tó máa ń fi ń fúnra wọn lábẹ́rẹ́ náà àwọn náà lè kó then nípa ara ìhàsí láti ara ìhàsí ara ọmọ náà wọ́n gbà kó níbẹ̀. Àwọn tó ń ṣe iṣẹ́ tá ń pè ní àwọn iṣẹ́ aṣẹ́wó, àwọn commercial sex worker náà, àwọn náà tún lè kó. So oríṣiríṣi ọ̀nà òun ni a lè gbà kó. And nǹkan ta lè fi dáàbò bo ni pé ta lè fi dáàbò bo ara wa àti láti jẹ́ kí àìsàn yìí kó dínkù òní ṣíṣe ìlanilọ́yẹ̀ gẹ́gẹ́ bí a ṣe ń ṣe hmm. nísìnyí àti pé dẹ̀ lílo rọ́bà ìdáàbòbò náà ó ṣe pàtàkì tí ìbálòpọ̀ bá fẹ́ wáyé rọ́bà ìdáàbòbò ó ṣe pàtàkì. ẹ ṣe gan ni dókítà ẹ̀yin alẹ́ òkúta wa tún pè ní ọjọ́ iwájú ẹ máa dá wa lóhùn òun lẹ ti gbọ́ látẹnu dókítà oníṣègùn ìyáàfin kọ́láwọlé. ẹ káàbọ̀ padà orí ètò àlàáfíà rẹ lẹ ṣì wà ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹnu dókítà oníṣègùn ìyáàfin kọ́láwọlé yẹn. gẹ́gẹ́ bí a ti mọ̀ pé àkòrí àyájọ́ ọjọ́ àrùn hiv tọdún yìí ni fífọwọ́sowọ́pọ̀ láti dẹ́kun àrùn hiv. bẹ́ẹ̀ni ìbéèrè mi wá ni wípé kí ni ipa tí àwọn ènìyàn ń kó lọ́kùnrin ni lóbìnrin ni lọ́mọdé ni lágbà ni mhm. òbí ni ọ̀rẹ́ ni àbí aráalé ipa wo là ń kó láti rí i pé a dẹ́kun àrùn yìí ìdí nìyẹn tá a tún fi tọ̀ onímọ̀ ìjìnlẹ̀ kan lọ tí wọ́n ti fìgbà kan jẹ́ olùdarí àjọ tó ń ṣe ìpolongo fún dídẹ̀kun àrùn HIV àti ìrànlọ́wọ́ fún àwọn tó ní HIV yìí ìyẹn Civil Society for HIV and AIDS in Nigeria ọ̀gbẹ́ni Francis Fatoyi lọ ẹ jẹ́ ká darapọ̀ pẹ̀lú wọn ká gbọ́ nǹkan tó ní sọ fún wa. ẹ kojúmọ́ o gbẹ̀yìn tẹ wà nílé tẹ wà nínú mọ́tò àti ẹ̀yin tẹ́ wà níbi iṣẹ́ tẹ́ ń gbọ́ wa. ẹ ṣe gidi gan ọ̀gbẹ́ni Fatoye kí ni gbogbo àgbáyé kí ni a lè ṣe láti rí pé a dín bí àìsàn ibi ó ṣe ń ràn bára ṣe rí pé a dínkù. ní àkọ́kọ́ náà màá kọ́kọ́ gbé láti gbà ní láti ibi tá a ti kọ́kọ́ ṣe àyẹ̀wò fún gbogbo gbogbogbò ní gbogbo Nàìjíríà ní àkọ́kọ́ tó yẹ pé òun tẹ̀sán ló tóbi jùlọ ní gbogbo àgbáyé àyẹ̀wò yẹn wọ́n pè ní night survey tí wọ́n lọ sí ojúlé ojúlé tí wọ́n lọ ṣe àyẹ̀wò wọ́n sì rí i pé ní Kwara Eh, lápapọ̀ a ní one percent ní àwọn tí ní prevalence of HIV eh, AIDS jẹ́ ní Kwara eh, tá a máa fẹ́ fọ kékeré fún wa kó láti yé wa one percent yẹn ó dàbí pé ká mú èèyàn bíi hundred ọgọ́rùn-ún ká mú wọn kalẹ̀ nínú èèyàn hundred tá a bá mú kalẹ̀ ẹnìkan nù wọn ó ní àrùn kò tẹ́bá wá tún mú hundred míì ẹnìkan nú wọn ó tún lárùn kò gbóògùn tẹ́bá tún mú hundred míì níbò míì ẹnìkan nú wọn ó lárùn kò gbóògùn nípa àrùn kògbóògùn yìí kò yẹ ká sinmi nípa rẹ̀ ó yẹ kí gbogbo ìletò síletò àwọn olùkọ́ àwọn òbí àwọn ọmọdé àti àwọn ọlọ́dọ́ni àti àwọn youth wa àti àwọn bàbá wa àwọn ìyá wa àti àwọn ìjọba wa ká má sinmi lórí ẹ̀ láti lè máa san ètò láti máa ṣètò lórí rẹ̀ láti máa ṣí àwọn èèyàn ní òye so gbogbo wa ló yẹ ká jọ ṣàpèjọ wọ̀nyí a pé láyé ìjọ́un a máa ń ṣe a máa ń pa àwọn ọmọ wa jókòó a sì là ń lẹ́kọ̀ọ́ fún wọn kaba wò gan nígbà wọn gan kí àwọn ọmọ tó mọ́kọ wálé ó ní ìgbésẹ̀ tí wọ́n á gbé kò ń ṣe pé nísìnyí àwọn ọmọ mi jẹ́ pé ojú tìǹà fi ń re àwọn tẹ́pẹ́ nítorí ẹ̀ tá a bá mọ̀ wọ́n á ṣe ìṣekúṣe tó yẹ kán ṣe láláìtọ́ through àwọn nǹkan báyìí nípasẹ̀ àwọn nǹkan báyìí náà fi ń kó àrùn kògbóògùn torí ìkíní nípa tíyàn ṣe lè kárùn kògbóògùn ni tíyàn bá tíyàn bá ṣe tíyàn bá ṣe lùbálòpọ̀ láì fi láì láì láì lo dábàbò. láì lo dábàbò náà ti kó ìbéèrè mi kejì wá ni wípé gbogbo ìpolongo tí wọ́n máa ń ṣe ní àwọn ọdún kan sẹ́yìn sí ṣé wọ́n ṣiṣẹ́ ṣé ó ń dín bí àìsàn yẹn bó ṣe ràn ṣé ń dín. ẹẹ màá sọ pé ìpolongo tí wọ́n ń ṣe nígbà yẹn ó ṣiṣẹ́ gidigidi gan-an ni ó sì wà lára kan tó ń dẹ́kun ìtànkálẹ̀ àrùn kògbóògùn tá à ń pè ní tí olóyìnbó ń pè ní HIV AIDS ah, púpọ̀ jùlọ nínú rẹ̀ tábà wo nínú ọkàn wa a wò pé àwọn tó wà nílé tó ń ṣe iṣẹ́ aṣẹ́wó a rò pé túrú wọn ni wọ́n ti ń kó àrùn yìí wá sínú ah, àwọn ibi tí tá a wà a rí i pé ìpolongo tí wọ́n ṣe nígbà yẹn tó pọ̀ nu wa ta lọ bá wọn níbi tí wọ́n ń gbé àti níbi tí wọ́n ti ń ṣiṣẹ́ ó ràn wá lọ́wọ́ dẹ̀ ràn ló lọ́wọ́ torí pé àwọn tá à ń sọ ìgan náà jẹ́ pé wọ́n fi ṣeṣẹ́ lójúkòrò tó fi ń ṣeṣẹ́ tó fi ń gbowó a rí i pé púpọ̀ nu wọn ló mọ̀ nípa rọ́bà dáàbòbò tí wọ́n sì ń dẹ́kun rẹ̀ láì sọ wípé à ẹni tí ò bá lo rọ́bà ò kò lè bá wọn ládọ̀ṣepọ̀ kódà kó kó kalẹ̀ a rí i pé púpọ̀ nu wọn náà ti ń ṣe wọ́n ti ń mú ẹ̀nà tọ́ yìí lọ a rí díẹ̀ nu wọn o tó sì ń ṣe lọ ọ̀nà tí ò tọ́ o ṣùgbọ́n pọ̀ nù wọn true ìpolongo yìí òun ló jẹ́ kí a lè rí kíní ìdákun láàrin wọn tabatúwà wo láàrin àwọn olùkọ́ wa àti akẹ́kọ̀ọ́ wa náà àti àwọn ọ̀dọ́ wa láwùjọ a rí pé ìpolongo yìí ó jẹ́ kí wọ́n mọ̀ nípa ọ̀run kògbóògùn ó jẹ́ kí wọ́n mọ̀ nípa ọ̀nà báwọn ṣe lè dáàbò bo ara wọn láì má kó àrùn yìí fún lára ẹnìkejì àti láì jẹ́ káwọn náà má kó àrùn yìí lọ sí ara ẹnìkejì dáwà ti wò polongo yìí náà lóòótọ́ àwọn onígbà kan tẹ́ pé àwọn kọ́pà wa à ń tírèèni wọn láti ibi tó ti ń ṣe káàmpù tẹ́ pé wọ́n á dẹ̀ lọ sínú ìlú wọ́n á lọ sáwọn secondary school wọ́n á lọ máa kọ́ àwọn ọmọ kéékèèké kò ń ṣe ẹgbọ́n mi dáadáa òun kan kọ́ wọn bọ́n ṣe ń ṣe ìbálòpọ̀ o wọ́n á máa kọ́ wọn nípa ètò bọ́n ṣe ń mú ara tó ara wọn mójútó ara wọn wọ́n máa kọ́ wọn nípa ètò bọ́n ṣe ń ìmọ́tótó inú ẹ̀ náà ti máa kọ́ wọn nípa bọ́n ṣe ń bá ọ̀rẹ́ sọ̀rọ̀ tó ń ṣe wípé gbogbo àjọ tí wọ́n bá jọ ń ṣọ̀rẹ́ òun ni gbogbo ẹ̀ ni kó máa lọ sí orí bẹ́ẹ̀dì àbí kó máa pàwọn fẹ́ bá wọn jà wọn ní àjọ àjọṣepọ̀ so àwọn kọ́pà yìí ń jáde káàkiri ṣùgbọ́n tá a bá wò ní ayé ìsìn a rí pé ó ti dínkù mo tó jẹ́ kó dínkù òun ni wípé kò sí owó àwọn àjọ tí wọ́n ń kówó sí kínní yìí ó ti sú wọn torí pé Nàìjíríà ìlú wa àkàkínní ikun láti lè kó owó sí láti lè ṣe bó ṣe yẹ ká ṣe àwọn òyìnbó tó ń ràn wá lọ́wọ́ wọ́n ti bá wa ṣe ṣe ṣe títí wọ́n ti wá wò pé ibi táwọn gbé ètò yìí dé lórí nínú nàìjíríà ó yẹ kí ìjọba wa fúnra rẹ̀ lè fọwọ́ gbé e láti lè sọ pé àwọn fúnra ara àwọn àwọn fẹ́ máa ṣe kínní fúnra àwọn torí nǹkan tá à ń sọ yìí àwọn èèyàn àwọn àwọn ní kínní yẹn ń yọ lẹ́nu so ìdí nìyẹn táwọn àjọ yẹn fi sáfẹ́rẹ́ díẹ̀ fún wa ní nàìjíríà á wà rí pé gọ́ọ̀mẹ̀ntì wa wọn tara bọ̀ ìdí nìyẹn tá a fi jẹ́ pé gbogbo àwọn polongo tá à ń gbọ́ àti gbogbo àwọn nǹkan tá à ń rí àríwọ àwọn kan tá à ń tọ́ ń lẹ̀ káàkiri gbogbo àwọn street wa àrímọ́ lórí àrùn kò gbóògùn ṣùgbọ́n àwọn àjọ kan ò sá sẹ́yìn púpọ̀ jù àwọn àjọ kan sì wà tó sì ràn án lọ́wọ́ nípa oògùn ní fún àwọn tó jẹ́ pé wọ́n náàrùn yìí tó fi ń jẹ́ káwọn oògùn yìí kó jẹ́ ọ̀fẹ́ fún wọn tó fi ń jẹ́ kán rí lò ṣùgbọ́n pàwọn bá rẹ̀ ni pé ó yẹ kíkéde rẹ̀ sì máa kó mọ lọ títorí pé ta bá rántí àwọn ọmọ ọ̀dọ́ ta rí nígbà yẹn púpọ̀ nu wọn ní sì ti ń di bàbá àwọn ọ̀dọ́ mi ti dàgbà sókè tẹ́ pé púpọ̀ nu wọn gan ò tiẹ̀ mọ̀ nǹkan tó ń jẹ́ àrùn kò gbóògùn mm-hmm. tó ti jẹ́ pé tá a bá ń ṣe pelepele kínní lọ tá à ń ṣe lọ tí gọ́ọ̀mẹ̀ntì ń fojú sí táwa èèyàn náà ń fojú sí táwọn òbí náà tó mọ̀ nípa ẹ̀ tó fi yànnà náà tó yẹn sọ fáwọn ọmọ wọn nílé nípa rẹ̀ á rí pé á rí àrùn kògbóògùn á rí dẹ́kun nàìjíríà á rí dẹ́kun láwùjọ wa á rí dẹ́kun ní ìlú wa á rí dẹ́kun ní àwọn local government wa àti nínú ilé wa. ẹ ṣe gidi gan nínú ìwádìí a rí wípé ó lè ràn ṣùgbọ́n ó ní í ṣe pẹ̀lú bí kánko nípa ẹ̀jẹ̀ bí ẹ̀jẹ̀ láti ọ̀nà bẹ́ẹ̀ ẹ rọ̀ mọ́ ẹni tó ní àrùn HIV ẹ lè kó ẹ fi ẹbẹ́ ẹbẹ́ ẹni tó ní HIV ẹ jọ fi kọ́ọ̀pù kan ẹ jọ fi mú mi àbí ẹ jọ fi síbí kan yan ẹ lè kó. ìbéèrè mu wa ni pé ní àwùjọ wa ní òní ìsìn mo fẹ́ ka sọ̀rọ̀ nípa ìfìtínà àwọn tán ní àrùn HIV AIDS. ìfìtínà fún àwọn tó ní àrùn kògbóògùn mi ò lè sọ pé ó dínkù torí pé púpọ̀ nù wa tó wà ní inú ìlú àti mọ̀ nǹkan tó ń jẹ́ àrùn kògbóògùn àdẹ̀kọ etí sí dáadáa ká lè mọ nǹkan tó jẹ́ tá a bá mọ nǹkan tó jẹ́ tá a bá mọ ọ̀nà tíyàn fi lè kó tá a bá mọ̀ wípé báyìí ló ṣe rí tá a bá ìgbà ńlá fi lè sọ wípé a lè fọwọ́ sọ̀yà wípé àti máa lé ẹni tó ná àrùn kògbóògùn màá sì lè yàn án lọ́rẹ̀ẹ́ mi ò ní yàn án nù mi ò ní sọ pé tó lọ́ àgògbóògùn mi ò bá sọ̀rọ̀ mọ́ mi ò ní sọ pé tó lọ́ àrùn kògbóògùn màá máa sọ̀rọ̀ rẹ̀ káàkiri pé ah ẹ mọ̀ sùn mọ́mọ́ o ẹ mọ̀ jọba jókòó ẹ má ba jẹun mọ́ o ẹ má jẹ ẹni tó bá láàrùn kò gbóògùn a lè bá jẹun a lè bá a lò a lè lò tí mò ń sọ kò ń ṣe pé ká bá a lò lórí bẹ́ẹ̀dì o a lè jọjọ́ rẹ̀ a lè jọ ẹ ṣeun ẹ ṣeun atọ́kùn tẹ̀sílì kan tó sọ pé tá a bá ní ìdánilẹ́kọ̀ọ́ lórí rẹ̀ tó tó a lè mọ̀ kan tó yẹ ká jọ ṣe papọ̀ àrùn kò gbóògùn sí ní ìwọ̀n kan síwájú orí hmm, hmm. àfi ẹni tó bá sọ fún yín pé ni ẹ tó bá wí kò ní ìbẹ̀lẹ̀ ti mọ̀ sá fún bí àpẹẹrẹ nǹkan táwọn tó ń sọ ní orílẹ̀ èdè ń sìn tẹ́ pé nǹkan tó ń káàkiri nípa coronavirus tó lásìkò rẹ̀ la wà yìí a rí i pé coronavirus gan àrùn kò gbóògùn gan coronavirus gan títẹ̀ gan ju ti àrùn kò gbóògùn lọ tó fi jẹ́ pé through atẹ́gùn afẹ́fẹ́ èèyàn ti ń kó láti ara ẹni tó ní bọ́ títí àrùn kò gbóògùn ẹ̀ lè kó nínú afẹ́fẹ́ ẹ̀ lè kó bẹ́ẹ̀ jẹ́ bá kanra wọn ní lọ́nà ẹ̀tọ́ mi ò bá ṣe ìbálòpọ̀ láì fi láì láì láì láì dẹ́kun láti sọ pé kóun lo eh, kóun dáàbò bo ara rẹ̀ òun ló fi lè kó àbí aláboyún tó lóyún tó lọ ṣàyẹ̀wò bóyá tó pé tó péye tó fi jẹ́ pé wọ́n fi lè mọ̀ tó bá lóyún yẹn pé ó lárùn kògbóògùn kó má lè kó ran ọmọ rẹ̀ ra nǹkan ra eh, ọ̀nà tí wọ́n fi lè ba tí wọ́n fi lè kó àrùn kògbóògùn ni ẹni tó bá lárùn kògbóògùn kò yẹ ká sá fún kò yẹ ká jùúnù kò sì yẹ ká sọ̀rọ̀ rẹ̀ ká tẹ́ńbẹ́lú ọ̀rọ̀ rẹ̀ kò sì yẹ ká máa sọ̀rọ̀ rẹ̀ káàkiri nítorí ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lónìí pàtàkì jùlọ nǹkan tó ń tan àrùn kò gbóògùn káàkiri ilé ayé gbogbo àgbáyé tó pọ̀ jù nínú rẹ̀ ni wípé ìta ń dúkùkù mọ́ wọn tá à ń sọ wípé àrùn kò gbóògùn yìí ẹni yìí ni àdàkàn sá fún ìhun táyé ń sá fún wọn náà lọ́dẹ́ káwọn náà máa ṣe kí ni o wọ́n máa tàn káàkiri so tá a bá dẹ́kun wípé ká máa dún òkú kòkò mọ́ wọn nípa àwọn tó ń dá àrùn kògbóògùn á rí wípé àrùn kògbóògùn tó wà lórí àgbáyé yóò ṣe kíni o yóò kéré sí yóò dínkù so ìdí nìyẹn tó nípa ìmọ̀ tá a ti gba research lórí rẹ̀ a rí wípé nípa pé à ń sọ̀rọ̀ nípa àrùn kògbóògùn bí ó ṣe dáa bó ṣe ṣe sí báwọn èèyàn ṣe ń kó sí bá ṣe ń pariwo mọ́ wọn sí bá ṣe ń bú wọn sí bá ṣe ń yàn wọ́n nù bá ṣe ń pò wọ́n lẹ́ni tí ò da ó wà lára nǹkan tó ń jẹ́ kí àrùn kògbóògùn kó tàn káàkiri ilẹ̀ orílẹ̀ ayé so ẹni tó bá lárùn kògbóògùn kò ń ṣe àrùn kò ń ṣe ọjọ́ kú náà dá fún un a lè bá wọn ṣeré a lè jọ ọ̀rẹ́ wọn jíjọ ọ̀rẹ́ wọn gan ló máa ma fi òye sínú wọn ká wá sọ tòótọ́ àrùn kò gbóògùn pààyàn ìrònú nípa rẹ̀ òun ọgbọ́n òun ló ń pa ni owó ò yẹn ń bẹ tí ìfẹ́ yẹn bá ṣì wà ń bẹ tá a bá ń jọ wà papọ̀ torí ẹni tó bá lárùn gbogboògùn kò sí nǹkan gbogbo nǹkan tá a bá ń ṣe náà lòun náà lè ṣe kò ń ṣe pé bóyá àbí ó ní nǹkan lára tẹ́ pé á jẹ́ pé á fi yàtọ̀ sí wa nǹkan táwa náà ń ṣe náà ni gbogbo wa sì ní bákan náà ni ni gbogbo wa àrùn gbogboògùn tó dẹ̀ wà nínú ayé nínú ayé nísìn lóòótọ́ àwọn kan ní ṣùgbọ́n gbogbo wa táwa lórílẹ̀ ayé ni àwa já ṣe kí ni o ni ó kàn torí àwọn òyìnbó sọ pé though some people are infected but all of us are affected. affected. ẹ ṣé gan ni ọ̀gbẹ́ni Francis Fatoye. Take my hand now, I'm tired lonely, give me love. káàbọ̀ padà sórí ètò mo nígbà pípẹ́ ti rí kókó kan méjì mú nínú nǹkan tí ọ̀gbẹ́ni Fátóyè hmm. tán bá wa sọ ṣé tí wọ́n á rí orin tá a fi wọlé padà yẹn orin yẹn ó láwọn kókó kan nú mm-hmm. Paul ah. kí ni wọ́n rí sí orin yẹn. ah <laughs> o o o o o ah mi ò tẹ̀ mọ bórin yẹn ṣe ń ra ó ní ó ní ó ní much lyrics máa nọ kí ni much lyrics ní yorùbá náà. ó kó inú orin náà ni. ó ní kókó ó ní lóòótọ́ èdè gẹ̀ẹ́sì náà fi kọrin yìí mm-hmm. àmọ́ tá a bá ní ká tú palẹ̀ sí èdè abínibí èdè wa ah ẹ rí i wípé orin yìí ní ó ní kókó. báwa tú palẹ̀. ó ní ah, kì í ṣàfẹ́ ó ṣàfẹ́ ó ṣàfẹ́ jẹ́ káwọn èèyàn rí i pé mi ò mi ò gbọ́ english dáadáa ẹ orin yẹn sọ pé ká má máa ẹ ẹ yá mi lóyìnbó ká má máa ká má máa dẹ́yẹ sí mhm. ká má máa discriminate ká má máa instigate ká má máa ṣàṣẹ ní ah, ó kà mí lára ni ó kà mí lára ni. ẹ wo ẹ̀yin aráalé àyè ò pọ̀ ẹ jẹ́ ká wá rí wípé a lọ ṣàyẹ̀wò ẹ̀jẹ̀ wa Paul tó o bá ti ṣe lọ ṣàyẹ̀wò ẹ̀jẹ̀ rẹ ẹn àti bẹ́ẹ̀ náà ṣe kàmú ó di kókó pé kàmú hiv status wa. ayé ìgbà kan làwọn èèyàn jẹ máa ń sọ wípé àrùn yóò gbóògùn ṣùgbọ́n láyé tá a wà nísìn with technologies and everything with advancement in medical line and everything àrùn yìí gbóògùn ó tún ní àwọn ojúṣe tí a gbúdọ̀ máa ṣe gẹ́gẹ́ bí ọlọ́dàn ni ẹ já rí wípé a kàn sí dókítà wa nílé ìwòsàn tàbí àwọn àjọ tó ń rí sí ètò àrùn hiv a ní rí jù báyìí lọ lọ́sẹ̀ tòní fún ètò àlàáfíà rẹ ẹ tún pàdé wa lọ́sẹ̀ tó ń bọ̀ lóṣù tó ń bọ̀ àti nínú ọdún tuntun tá a máa fi ayọ̀ àti ìdùnnú wọ̀ lágbára ọlọ́run. tá a bá ní ká máa yin ọlọ́run àlè yín tán. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni o. tá a bá sì ní ká máa dúpẹ́ kódà àlè dúpẹ́ tán. àtọ́. a lọ́wọ́ ọlọ́run a tún fi àkókò yà fi dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọ̀gá wa ní iléeṣẹ́ Royal FM ninety five point one ní ìlú Ìlọrin a dúpẹ́ lọ́wọ́ olóòtú ètò Ìbà Bátúndé Òkúnlọ́lá a dúpẹ́ ẹnjìníà wa ẹnjìníà Nelson D adúpẹ́ lọ́wọ́ àwọn akẹgbẹ́ wa best stevens woko collins àti fela omiṣakin a tún wá fi àkókò yìí a fi dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ wa. àdúrà wa fún yín ni wípé etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di ọkọ̀ tẹ́ sì fi ń bá wa lọ kó ní dòkú tìdùnnú tìdùnnú láàfin lo ọdún tuntun tá a fẹ́ mú yìí. títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ nínú oṣù tó ń bọ̀ nínú ọdún tó ń bọ̀ a sọ wípé àlàáfíà wa kò ní di fíàfíà o. a kú ọdún a kú ìyèdún ẹ̀mí á ṣe púpọ̀ rẹ̀ o. we making money we making money we making money this year we making money this year no matter what dem do things be better this year this year this year this year ọdún yìí a san wá sí.